لله أمر بأجل حلال طيب وقال سبحانه يا أيها الناس خذوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراجعوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أيها الله أبي الله سبحانه gbogbo ẹyin alápapọ̀ ẹ máa jẹ inú sọ́wọ́ lórílẹ̀ yìí láwọn nǹkan tó da ó sì tún lẹ́tọ̀. nígbà tọ̀tọ̀ ẹyẹ ló ti ọlọ́wọ́ wa kájú kọ́lọ́ yé wa ibi ìpìlẹ̀ nípa oúnjẹ yányá àlìkẹ́lì. ìwọ̀n tó ṣẹ̀tọ́ ni àyàfi ohun tí ṣẹ̀rí alágbèlé wọn nílẹ̀ òun ló fà kí ọlọ́run ọba tó há mẹ́kọ́ wọn ṣe ààrẹ rẹ̀ tó ti sọ fún wa nínú sọ́kùnrin àdáhàmì ààrẹ ọlọ́run ká àti mọ́kàndínlógún ọlọ́run wọn wà ní pásítọ̀ ẹlẹ́kùn máa àfùrọ̀ àlẹ́ ìlú ọlọ́run kàlàyé fún yín àwọn kan tó dé wọ̀ fún yín láti jẹ ẹ̀ ńlá pásítọ̀ ẹlẹ́kùn ilé ìlú àyàgbó tọ́ba jáde pé ìlera tó fi ní bẹ̀rẹ̀ ti jẹ́ lóru. ẹ̀gá lọ́sọ̀ ẹ̀yẹ́ ń sin ọlọ́run ọba. nínú àwọn ohun tó fi pé ìṣẹ̀lẹ̀ àgbélé wọ̀ àbí títẹ̀lé àgbélé kan fún wa gbígba oúnjẹ. ìpínlẹ̀ pẹ́lẹ́ yẹn oníkókó jẹ yóò tó bá mọ́ tí ò ní nira nínú. àwọn tẹ́tí tẹ̀lé àgbélé tán ẹ̀rẹ́ méjì àwọn èyí tó jẹ́ ẹranko fẹ́ àwọn èyí tó jẹ́ irúgbìn fẹ́ ẹ̀ bí àwọn èyí tó jẹ́ irúgbìn ó lè jẹ́ ìtàn oníhóró ó sì lè jẹ́ lò ẹ̀tọ́ ni fún wa láti jẹ ẹ wá rí àwọn èyí tó jẹ́ ẹranko ìrántí sí làwọn yẹn náà ó lè jẹ́ ẹranko lórí ilẹ̀ ó sì lè jẹ́ ìtọ́wà tó rìn ìlànà ẹ̀yẹ́ ló sọ ọmọ ọba ẹ̀wá rí ara tó wà fún omi gbogbo ara tó wà fún omi pátá ẹ̀tọ́ ni fún aláṣìjẹ àyàfi èyí tí ìwọ tó lè sìn yẹn ní tùdá bá wà lára ẹran yẹn tó fi pé lóun omi náà wọ́n bẹ̀ sí mú jáde ṣùgbọ́n wọ́n fi díẹ̀ múlẹ̀ pé wọ́n wà fẹ́ tó lè ṣe ní ní tùdá nígbà yẹn ìṣerú fẹ́ǹkẹ́ mẹ́rin máa ṣe wọ̀ ìtọ́rọ̀ nítorí tòta wà fẹ́ nítorí kọ́lọ́ ọ̀fẹ́ nira fún wa. àìbẹ́ẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ inú omi ni wọ́n ti mú kẹ̀yẹ jáde ṣùgbọ́n ẹ̀mí kọ̀ nítorí pé inú tọ́lọ́ wọn bá fẹ́ràn lẹ́bi sọ̀tún lọ́ọ̀mọ́ ayọ̀kẹ́lẹ́ gbogbo kẹtọ́ da tọ́ da ló máa máa ṣe lẹ́tọ̀ọ́ fún wa yóò sì fi lé wọ̀ fún wa lọ́sà báyìí àwọn nǹkan tó jẹ́ ìbàjẹ́ sẹ́mi kọ̀ láwọn nǹkan tó máa rìn yẹn lára nínú ẹ̀ náà ni àti ọpọlọ wọn ọba àkójáde láti inú odò ìrìn ránpẹ́ bẹ́ẹ̀ káti ẹ̀ lọ́rọ̀ mi tuntun yẹn pékeré àti àbúgbọ̀dọ̀ pa gbogbo àbúgbọ̀dọ̀ pa sì ní àbúgbọ̀dọ̀ jẹ láti padà mẹ́nu bá. nínú àwọn kẹtọ́ wa ní odò tó fi bá àdìjẹ òun náà ti fi bá èyí tó ń pè ní ọ̀sìn ọtí ìdọ̀tí lòun náà òkú lòun ní ẹ̀bá rẹ̀ tó gbọ̀dọ̀ mọ́tò ìjẹ̀jẹ̀ ló máa há mọ́ àti torí kò fẹ́ ní tóun náà máa fi fẹ́rẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ ká jẹ. ìgbà dandan ẹ̀yẹ ń fi ọmọ ọ̀wà nínú àwọn ẹranko tó wà lórílẹ̀ eléyìí tó fi bọ́sẹ̀ lọ láti jẹ òun náà lẹ́ agbádára bíi ràkúnmí bíi màálù bíi àtúntà tákùn fẹ́ sọ̀rọ̀ àtàwọn mẹ̀tọ́rọ̀ àtàwọn ìlú wà wọ̀nyẹn ẹ̀tọ́ ni mo aláṣẹ bẹ́ẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ayọ̀ ọ̀tàkù apáni jẹ́ sí agbèlè jẹ́ ìwọ̀n tó ń pè ní agbèlè sí àti kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo àti horo àti tí wọ́n pè ní àkọ́tẹ́kù àtàjìyẹ àti tàtà gbogbo àwọn eléyìí nínú àtúntò arí ẹgbẹ́ ọ̀rọ̀ yé wáyé sí nípa aláṣẹ jẹ́ ayé ẹ̀yẹ́ ọ̀rọ̀ nínú títẹ̀lé aṣọ ní ìwọ̀n bá ní akọgbọ́dọ̀ ní díẹ̀ akọgbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ nípa ilé yà gbogbo oúnjẹ yóò tọ́ka ti tẹ́ lẹ́jẹ̀ tó bá ti jẹ́ sí ìlú àgbọ̀dọ̀ jẹ́ àwọn ìdílé láwọn ṣáájú igi àjọ láwọn fẹ́ kó ṣe yìí ìgbẹ́ ni ọ ìgbẹ́ tí yẹn yá jáde òun làwọn ó sùn táwọn máa ń lọ fáwọn jó àwọn tó wá sí àwọn ọ̀gá táwọn ó fi àwọn èròjà gẹ́gẹ́ iṣẹ́ fi tẹ́lẹ̀ yàtọ̀. gbogbo nǹkan bá ti jẹ́sì ní ọ̀gbọ́dọ̀ jẹ́ àti ìfẹ́sẹ̀ rí fẹ́fẹ́ ìnira fẹ́fẹ́ kọ̀tẹ̀ lọ́la ti jẹ́ eléyìí sábà fi yanjú rẹ̀ á àwọn nǹkan yìí wá nínú ọ̀rọ̀ náà láwọn àwọn tó ti di jẹ́ tọ́nà ọba ní ibi rẹ̀ wá. ó kó àwọn nǹkan yìí jọ àwọn oríṣi nǹkan bíi mẹ́wàá tó wá ọ̀rọ̀ náà ọba ọlọ́run ẹ̀kọ́ pé wọ́n ti àdé ìtumọ̀ ìmọ̀ ìta wọ́n ti lé wọ̀ fún yín ọlọ́run ọba àtẹ̀dá ó ti lé wọ̀ fún yín ẹ̀mọ̀ ìta ẹ̀rẹ̀ tó kú fúnra rẹ̀ ẹ̀rẹ̀ tó kú fúnra rẹ̀ wọ́n ti lé wọ̀ fún abáfàdé ara wa ní nítorí pé ẹ̀jẹ̀ ti àìsàn máa wà ní òkú jáde ọkàn ìdákẹ́fẹ́ náà ìwọ tó kú fúnra rẹ̀ ayọ̀ kó bẹ́ẹ̀ náà ẹ̀rí ẹ̀rí àdéhùn amájú òkú ẹran ó tún fúnra rẹ̀ yàtọ̀ sẹ́jà àti dáńdá yìí lè tọrọ nítorí ìjọra ti bẹ̀rẹ̀ sùtá máa padà dé báyìí fẹ́. ike ọmọ ẹni wọ́n jẹ́ ọlọ́run tẹ̀lé wọ̀ fún mi láti máa jẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ewu wọn ni ìdáhùn kẹ́ńtì nípa dúdé lọ́dọ̀ wá sí báyìí ẹ̀rí. ṣùgbọ́n bàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ìyẹn gbọ́dọ̀ pa sí ju apẹrẹ nísìnyí àti bọ ọbọlọwọ ti fún alágbára mọ àtẹsí bọ ìyẹn bá níbi ara ẹran yẹn kọ kẹta ara àtúntì ayọ jẹ òun ẹ̀jẹ̀ níkẹlẹ ìsìtẹ èyí pè ní ti háì àti èyí tí wọn pè ní àná. ìkẹta nínú àwọn ẹran níkẹlẹ alígámájẹ fáfáà ní ara wa náà ni òun náà ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ ló kọ́ bẹ́ẹ̀ dáadáa ẹ̀ ó ti kọ́ tọ̀tọ̀ lọ ẹ̀ ní tẹ̀lé àdìgá máa jẹ nítorí ìdọ̀tíkì pẹ́pẹ́ wọ́n ti tọ̀tọ̀ rọ̀ àtìlẹ́la tó wà fẹ́. ìkẹrin nínú ara ti tẹ̀lé àdìgá máa jẹ wọ́n mọ ọ̀fẹ́ ìlànà ìrìnlá àti ẹran tó fi fi wọ́n pa ṣùgbọ́n wọn pa nítorí ọlọ́run wọ́n pa kórìjà ohun gbogbo tí wọ́n bá ti ń pè yàtọ̀ sí Allah òun ni wọ́n fẹ́ràn yìí níbẹ̀ yẹn ni ó ti máa ṣí àtiwáyé sí àti àtúntàkù tó ní ọ̀hún sí ní àníwá ìṣẹ̀ ìṣẹ̀ ẹ̀dá pípẹ́ ẹ̀rẹ̀ kan lọ́jọ́ náà ọmọ tá a máa fi sí lọ́wọ́ ọba tó àná àmọ́ gbà tí wọ́n fẹ́ràn yìí yìí ṣe sórí lọ́lọ́ ọmọ pípa ṣẹlẹ̀ àdìgá máa ṣe orúkọ ẹran yẹn nítorí pé nǹkan ní ìkejì Allah ti bẹ̀ nínú ẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ẹlẹ́ẹ̀kẹrin fún ẹ̀ nínú àwọn ẹran tí a fún ọ̀rọ̀ jẹ òun náà ni wà lóun nìkan nìkan ẹnì tí wọ́n fún lọ́rùn pa wọ́n fún lọ́rùn pa ó ti kú àwa tá a máa ń tẹ̀lé. ìwọ́n tó bá yẹ pé a tẹ̀ nǹkan yẹn tá a bá ti tẹ́ báyìí tá a bá ti tẹ̀ nǹkan yẹn báyìí a fún lọ́rùn a fún lọ́rùn ni yóò fún pa ni aráàlú ni a kò lọ́rọ̀ jẹ́. bákan náà ìka wọ́n ni wọ́n fún un gbà ọ̀hún náà ni ara tó fi wọ́n tún pọ̀ pápá àdìgbẹ́ni láti ni wọ́n gbélé mọ́lẹ̀ lórí ikú ṣẹ̀dá aláàgbọ̀dọ̀ jẹ́. Bákan náà ẹ̀rẹ́ ti di wọ́n tó dáwọ́ sí yà. Ẹni tó ti kọ́ jábọ́ lólókè gbogbo ọkọ̀ ọ̀lẹ̀ láì bó ti kú nìyà. Amọ̀gbọ̀dọ̀ jẹ́ ọ̀gbọ̀dọ̀ yẹn. Wọ́n ti náà fẹ́yìn ká. Aláwọ̀ ilé ìtọ́ ti ra ọmọ ìfẹ́jọ́ níyà. Ìlú àwọn ẹ̀sìn àrẹ táwọn èèyàn máa ń ṣe láti kò léya. Wọ́n ti ẹ̀sìn láti kò ní gbogbo àkókò. Ìgbésẹ̀ táwọn ń ṣe síbàyà burú láwọn ènìyàn wọn ní kí wọn máa fi àwọn ẹranko wá kó wọn máa kọ ọmọnira wọn adẹ́tí má gbàgbé ìyẹn náà jẹ́ ìsẹ́nu wà láti táwọn ọjọ́ lóòótọ́ wò ìjọ ìsẹ́nu lọ́wọ́ àdéhùsọ́lá lọ́sọ̀lá inú wà bí gbóló wọn ọ̀sẹ̀ máa ń fi kọ́rọ̀ tó máa dàgbà wọn ìmọ̀ àfi ẹran ìnira wọn wà rẹ tó fi fi ẹran kan káwá fẹ́ràn kẹ̀kẹ́ kí ẹran yẹn kú nígbà tí wọ́n fi kàn àbúrò ọ̀nàjẹ́ ló èyí tí ẹran pa ìjábá kú ìjẹ tẹ́lẹ̀ yẹn ti wá kú ẹran tó ní èyí ọ̀gbìn òkú ẹran mi jẹ ẹran tó kú ìjẹ yẹn wá kú àmọ̀gbọ̀dọ̀ jẹ ẹran yẹn. اللهم سبحانه وتعالى أواسك أدانا إلا ما زكيتم àyàfi ìṣe bá tún gbólú àwọn márùn tá a tẹ̀ka kẹ́yìn yìí àwọn márùn wo ni òun náà ní ẹni tí wọ́n ní nǹkan lọ́rùn kí n kú fẹ́ kọ́kọ́ bẹ̀ àdéhìí tí wọ́n tó ń bọ̀ wá èsì ìkúná ọkọ bẹ̀ àdéhìí tó jábọ́ lórí òkè òun yóò ní ìkúná aṣẹ náà fa àdéhìí tó ti fẹ́ràn tẹ̀ wá èsì ìkú àdéhìí tó ti fẹ́ fa yẹn ọkàn yẹn lásán ní ìkúná ọwọ́ ọkọ bẹ̀ àdéhìí tí ẹnlẹ́ fa jùlọ kù jẹ ìyẹn ní òsì ìkú ọkọ bẹ̀ ìlú kele àdéjẹ ẹgbẹ́dẹ́lá ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ẹlẹ́kẹ́lẹ́ àdékámájẹ wọ́n mọ ọdún níta àdásílòdò ẹnlẹ́ tí wọ́n tún sí ojú bọ̀ àbúrò ẹ̀jẹ̀. أيها المسلمون ويا عباد الله أن يمسي الله الله gbogbo yóò di nira bá ti wá fẹ́ ẹ̀rí àníká bá jẹ̀ ó yóò ti wọ nínú ni ó ẹ̀rí bí wọ́ ẹgbọ́dọ̀ jẹ́ ní ẹni tí lọ ra gamẹ́lẹ́ fẹ́ǹsì àti pọ́ọ̀sì gbogbo jẹ́ ìyẹn tó gbọ́dọ̀ lẹ́wò bẹ́ẹ̀ náà ni ọtí mímu àti gbogbo nǹkan tó lè pa ẹ tó lè yẹn máa fi yí àlẹ́ yóò fi kú yẹ́yẹ́ bí àwọn ẹni tó ń lọ yàgbẹ́ tó ń lọ yanu ti sáláńgá èèyàn kú gọ́ọ̀mù àti oríṣiríṣi tó mú kúrò dáhùn èèyàn kú nísì gbogbo ohun tó gbélé yẹn tó lọ́rọ́ náà ọ̀rọ̀ nǹkan alọ́mọ̀ọ́ra lóṣù mi ẹ̀yìn ìtò ìrẹsì àdúrà ẹ má fi ọwọ́ ara yín fa ohun tó máa máa fà pa ọmọ yín àtọ̀rọ̀ bí ti ọlọ́run wa sùpánù ló dà á la lọ́kọ̀ báyìí pé wọ́n la àtàkùn tó lo àwọn òkúta ẹ má fi fara yín wọ̀. كل قول هذا الحمد الله عز وجل ولسائر المسلمين في مساجد ومقامها استغفر الله واليه انه الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين اتقوا الله يا عباد الله إن أوحد القوى فإن كنا لون الأنبات في قوى يا أبو الجاه وهنا ẹran tẹ́tẹ́tẹ́tẹ́ ilé àpòlọ̀ jẹ nítorí àdìsí àná ìmáàlì tọ́wọ́ lórí àti àdìsí jáde àpòlọ̀ nínú àwọn kẹta gbọdọ̀ jẹ tóbi pé àìdí jẹyàn orílẹ̀ pẹ̀lú súnà níbi sọlọ́mọ́ àtúntàlá káde jọ lọ yé wa kò sí yàtọ̀ láàrin bá nẹ́bí wí ọlọ́run ọba wí nítorí pé wọn bá nẹ́bí wí sọlọ́mọ́ àtúntàlá wà fún nítorí bàbá alẹ́ làtọ̀ ìgbà ọmọ ọ̀yọ́ ti fún àti ìhàwá nínú ìwà nílò wa kiri yóò hà. nígbà tẹ́lẹ̀ sọ́lá àtàlà kì í sọ̀rọ̀ nípa tìfẹ́ ẹnu bí kò sì sí ìsìn tọ́ba wá láti ọ̀dọ̀ àlá òun náà ni ó ti jábọ̀ para yìí. nínú kẹ́kọ̀ọ́ ilẹ̀ tó tó nà ilé wọn ni àkùgbọ́dọ̀ jẹ́ ó sọ ní iná ẹni gbogbo ẹran yóò tọ́ba ní ọ̀dọ̀ nínú àwọn ẹran ẹran ẹran kò ó sọ nínú síbà láwọn ẹran tí máa ń pa kẹyà ká jẹ́ ó fẹ̀ ṣégi ẹ̀sọ́ tó ṣe fi máa jẹ ń bèbè kìnnì ń lé fi máa jẹ ẹ̀lọ́ bá pa kìnnì wá. àyẹ̀bẹ̀kọ́ kéèyàn máa jẹ ìkókò àbẹ́kù àbí kéèyàn máa jẹ ajá ajá náà ṣe ìgbéyàn ọgbọ́dọ̀ jẹ ajá. bẹ́ẹ̀ náà ni mo bá ń pè ní ológbò ológbò ìyẹn kò gbọ́dọ̀ jẹ nínú àwọn ọ̀gá gbọ́dọ̀ jẹ tó ń lilẹ̀ nínú súnà òun náà ni kúló ní láti mìíràn fọ́ọ̀lù gbogbo ẹyẹ yóò kọ́ bá sí ìkànnà tó ń lẹ́ẹ̀dún pẹ̀rẹ̀ bí ẹyẹ àtà bí ẹyà gbígbó bí ẹyà wíwí gbogbo orúkọ àwọn èèyàn kò gbọdọ̀ jẹ agbára lọ nínú kẹta gbọdọ̀ jẹ tó ní lẹnu súnà òun náà ní tí wọn bá lára ara o ní agbára àyẹ̀bẹ̀ kọ́ lọ wọlé síbi máa ń síbi ilé báyìí kẹsẹ̀ bọ́ bẹ̀ bá bẹ̀rẹ̀ sí haramu ni èèyàn gbọ́dọ̀ jẹ anabi sallallahu alaihi wasallam ó ní òye òun ọba ké lára ẹ rẹ fẹrẹ yẹn tẹ ti wà láyé òkú ni dada kéèyàn èèyàn gbọ́dọ̀ jẹ ó ti bọ́ sábẹ́ òkú ẹrẹ ti fẹ́rẹ̀ àríkà báyìí nínú àwọn kájọ́ ìlẹ̀ pẹ̀lú tó nà níbi àbúgbọ́dọ̀ jẹ òun náà ni ẹyẹ tó ti fi máa ń jẹ ìjẹkújẹ fi máa ń tó òkú ẹrẹ yìí bí kólógún ẹlòmíràn ti hàn tó ń lọ bẹ́ẹ̀ fi fóun yìí kólógún làwọn fi ṣe torí pé gbóngbé ìkúléwé àwọn àtẹ̀dá arúgbó yóò ti wá àjọ yẹn torí pé gbóngbó ló wọ́n jẹ báyìí jẹkújẹ ni ìṣẹ̀rí àgbọ̀dọ̀ jẹ ìṣẹ̀rí aláàgbọ̀dọ̀ jẹ nínú kẹta àgbọ̀dọ̀ jẹ wọn ẹrẹ tí bá ti jẹ̀bi ẹrẹ tí bá ti jẹ̀bi dáná fífi ìgbẹ́ ní kẹ̀kẹ́ ní máa ń kó jẹ kó dàpọ̀ ti pẹ́ ẹrẹ tó fẹ́ lọ láti jẹ wọn láwọn àkókò ìṣẹ̀rí alẹ́ á fi dè mọ́lẹ̀ á máa wá fún un jẹ dáadáa jẹ lẹ́yìn ìgbà yẹn lálùfẹ́ jẹ ẹ̀yẹ́ ló ń àwọn àwọn àwọn nínú àwọn ọmọ lórí rẹ̀ pẹ̀lú súnà wípé ìwọ ni àwọn ọ̀dọ́ rẹ̀ jẹ́ òun ti tẹ̀lé abákọ̀ fún wa wípé ká máa pa á dá abákàtì rí bí èsì ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí láwọn tẹ̀sọ̀ wípé lágbà fi máa bẹ̀rẹ̀ ẹ wà á dídí ọdún ìdí ọlọ́run fi ni a máa pa. gbogbo ohun tí ọlọ́run bá sọ pé ẹ máa pa ni ẹ máa ti rí ẹni ìsọ fún ìgbà ọba tẹ̀ yé o. báwo ni ló bí mi lójú ni pé fúrẹ́dì mi lọ jẹ́ bẹ́ẹ̀ àbẹ́kọ̀ọ́ mi ló kú díẹ̀ jẹ́ òun lè kú nígbà òtítì tí ẹ sábà pa àkùgbọ̀nà jẹ nínú ẹ̀dá ni àgbègbè nínú ẹ̀dá ni ẹyẹ kánákáná nínú ẹ̀dá ni àwọn àwọn ajagun ajagun bẹ́ẹ̀ náà ni èyí tó ń pè ní àlùwàsàlù àlùwàsàlù òun ni èyí tí máa ń gbà káàkiri nínú ilé máa bẹ́ẹ̀ náà sùn àkùgbọ̀nà jẹ lókùnbà èyí ni lẹ́nu àti dàáyé ọjọ́lọ́ ọ̀dọ̀lá àti ha àtàfà wa sáàlù náà ni wọ́n kọ́ àti ọ̀dọ̀lá ìfọ̀sọ́dọ̀ ọjọ́lọ́ ọ̀dọ̀lá àti ìṣẹ̀lẹ̀ ha. ẹ̀rí gbogbo àwọn kẹsẹ̀ rí àlejò àlàǹfà tábàtà tèrè lórí mọ̀ kábáyé sí wọ́n wà ètò ìdọ̀tí ni wọ́n wà ẹni sàdámọ́ rẹ̀ bá gbádùn dáadáa kí wọ́n máa hí tiẹ̀ débi kí wọ́n á lọ́kọ́ yá wá jẹ́ inú kẹsẹ̀ rí àlàǹfà ìdájọ́ kẹwàá ń pè sí ni pé lọ́ba kó sínú nǹkan mímu wa ká yọ ọkọ mẹ ká tẹ̀lé sínú ẹ̀ dáadáa ká wá yọ ọkọ mẹ torí kan tó yẹ méjèèjì ìdánfẹ́ ló já ẹsẹ̀ yìí òtùmọ̀ yìí ló dìbọ̀ ìkejì jẹ́ wòsàn ìwọ́n bá ti tẹ̀lé lọ́ba yọ ẹsẹ̀ ló dìbọ̀ ìwòsàn náà ti wọ́n náà padà wọ́n kí á ti di gbèrè pé bá a máa ń kí ibọ̀ náà gan kí ìkẹ́ni máa ṣe oúnjẹ ìyàgbọ́dọ̀ kí é sí nítorí ẹnì kan sọ fọlọ́ ọmọ sùpánà wọ̀jà aládé wọ̀nyí hàpìmọ̀ àdé ní mọ̀sára àdé rẹ̀. ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ̀ fún àwọn ọ̀fẹ́ tó jẹ́ ìjọ kì í ṣe àpòwọ̀lọ̀ bíi ẹ̀. ìbádọ́lá ẹ̀yẹ oṣù ọlọ́run nínú fífẹ́rí abákùn ti kọ̀ fún wa fífẹ́rí abákọ̀ fún wa ẹ má pa á gbogbo ẹ má pa ẹ má pa ẹ kò gbọdọ̀ jẹ gbogbo fífẹ́rí abákùn ẹ kò gbọdọ̀ pa ẹ gbọdọ̀ jẹ náà nìtumọ̀ iná náà ní kòkòrò yìí iná náà ní ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ẹkùn gbọ́dọ̀ pa ẹkùn gbọ́dọ̀ jẹ́ káfíà nígbà méjì ní bẹ lábẹ́ ọ̀pọ̀lọ́ àkọ́kọ́ ìdọ̀tí ìkejì tún ní pé ó tún wá láti ẹnu ṣẹ́ràn àkìr ìyẹn ti di ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlámù ẹkùn gbọ́dọ̀ pa ẹlẹ́nu ọba ló wọ́n fi ṣáájú jáde ọ̀lọ́run ọdẹ ẹ̀yọ́ náà àwọn àgbà nìyẹn bọ́ọ̀lù ọdẹ ajọ́ta ah, èyí tó kọ́ bá pa lórí títì sáta ayọ́dún ti lọ sọ pa lórí ọwọ́ ni lẹ́nu ọdún tẹ̀yọ́ náà jẹkújẹ ni ọlọ́dọ̀ jẹ àwọn àkàndé tó gbélé wa àdéhùn àbúlé nàgbàn ọjọ́ lọ́sọ̀lá àdìgbò àti àbúrò àti mọ́kànlá ọ̀gbọ́n. أيها المسلمون ويا عباد الله أيها المسلمون gbogbo ẹgbogbo ẹlọ jẹ ìtara bá ní ẹdẹ yọrí ìtàgé mọ bí wọn bá ní ìdìbò lè ìdádọ́dọ́ ẹ̀yẹ ń tọ́ lọ́wọ́ wa wọ́n ní kọ́ lọ yíwa títí gbogbo ẹ má jẹ nínú oúnjẹ àti mímu yìí ó ló kú pa ọ okùnfà kọ́kọ́ òun ní ìlera yìí tó ti kó lè dé bára ìrìn tí ìyẹn bá jẹ́ àti ìlera tí ó dé bá làákàyè èèyàn tí ìyẹn bá dé ní nǹkan ẹ̀ tí àwọn nǹkan mímu burú. ìkéjì olùpàdé òní kó jáde ní ẹ̀fà sí nǹkan yẹn sẹ́nu àdìsíkàrù máa wáyé ájẹ́kí yẹn máa wọ́n ríra káàkiri àdìkí yẹn kẹ́ máa sun oorun kẹ́sí òní túmọ̀ káàkiri nínú òkùnfà títẹ̀ ilé ọ̀sán pé kíní báyìí àrọ́ òkùn yẹn kò gbọdọ̀ débẹ̀ nítorí ìdọ̀tí tí ń nǹkan yẹn padà wọn nínú òkùnfà òní kó jáde fún ìgbé yẹn já kẹgbà ìgbé yẹn já lè ìgbé yẹn gbà kẹfẹ lọ́rọ̀ tẹ́tẹ́ kọ́ wá jẹ kẹ jíjẹ àbọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn ti gbà kan gbogbo kan yẹn àrọ òdìyàn lọ́rọ̀ ẹyẹ ló sàn ọlọ́run ọba adigun lọ wa ìgbé ọlọ́run ọba tó fáànà gbogbo ọjà rárá ó ti àwọn nǹkan tí tó jẹrà bá wa dé wọlé o. حرموا ما حرم الله أجرا ògùn tọ́lọ̀ ọba ṣe lé wọ̀ pé kẹ́ má ti jẹ́ láti jẹ ẹ̀yin lẹ́yìn gbà pé wọ́n ní o ìlú àdàlà ẹrú ọba ẹ pé àsìkò tá a wà a ti rí àwọn èèyàn kan nílùú kan tó ti fi wọ́n lọ jẹ nǹkan tọ́lọ̀ ọba tó fáwọn tààrà tó lé fún wọn bíi kí máa jẹ bíi kí wọ́n máa jẹ ọpọlọ ọ̀pọ̀ bíi kí wọ́n máa jájá bíi kí wọ́n máa jẹ lẹ́dẹ̀ bíi kí wọ́n rí ẹ adìẹ tó yé kàlẹ́yẹ̀kẹ́ tó yé ó ní wọ́n dájú kò kọ́kọ́ ọmọ kí wọ́n á lọ fún ọmọ yẹn ní èdè ìpáàdì kí wọ́n máa mú jẹ nínú ẹyin bíi kí wọ́n lọ pa kí wọ́n lọ pa pẹ́pẹ́yẹ ó ti kí ẹ̀jẹ̀ tí wọ́n ru lára rẹ̀ wọ́n tẹ̀lé máa fi bíbí gbé mu báyìí subhanallah bíi kí wọ́n máa jà sí kí wọ́n máa ṣe lò ní paríparí nígbà tí kẹrẹ alẹ́ ẹ má jẹ táwọn onílẹ̀ làwọn òbí tó jẹ ẹ̀yin náà ló fi tọrọ wọn padà jáde báyìí àìsàn tó ṣe pé kò lójú òru tí wọ́n sọ fáwọn òbí lóògùn fún ọkọ̀ padà jáde náà ẹ̀yin ẹ̀rú ni ọlọ́run bá tó ẹ̀yin mùsùlùmí olólo ọlọ́run ọ̀sẹ̀ kẹ́kẹ́ lé ọ̀pọ̀ kí a má ti di ẹ̀jẹ̀ ńlá rẹ̀ ẹ̀kọ́ àti nítorí ìdí pàtàkì ó yóò yé wa o àbí yé wa ọjà táwọn gbà pé ìwọ náà ni àbí ọlọ́run lọ sùhánà lọ dàá lọ rẹ kúrò fọ́ọ̀mù àrìnà ìhàkọ̀ àkọ́t فارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اقول قولي هذا واستغفر الله لي ولكم اقيموا الصلاه يرحمكم الله